والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجداد صلاة الوالدة تشفى مني وصلاة اللهم أتي أخبارها أتى اليوم òye àti làákà ìtòlúwa fọ́mìyàn wọ́n tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí lọ́síwájú ó máa ń bá ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tó bá wà láàyè tọ́mọ ènìyàn ń gbé látàrí kólúwa fún wọn lágbára ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí wọ́n máa wò pé kò lè ṣeéṣe pẹ̀lú ẹlẹ́dàá wa fún wa ṣe látàrí agbára àti òye tólúwa fún wa àwọn náà ṣe àwọn ẹ̀rọ lọ́lọ́kan ọ̀jọ̀kan oríṣiríṣi eléyìí tó mú kí ìgbésí ayé kó rọrùn eléyìí tó mú kí nǹkan dá púpọ̀ lókè ìtọ́ta wà ń gbé yìí báyìí. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n máa ṣèyàn àti nǹkan téèyàn fẹ́ ṣe gbogbo ẹ̀ pátá ọkọjá agbára wa ó sì kọjá ọgbọ́n wa èèyàn gbọ́dọ̀ máa wá nǹkan kan lọ́dọ̀ Allahu azza wa jalla pé kọ́ báyìí gbọ́ bùkátà èèyàn téèyàn wá dá nìkan dúró lórí pé mo kúkú gbá ó dá nìkan dúró lórí pé mo kúkú lágbára yọ sí náà ni ò kúkú ti gọ̀ lágbára yọ sí náà ni rárá wa kò pé wa kò pé wa kọ́ ti ń agbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé gbogbo gbà lórí gbogbo nǹkan dáàbà ń wá à ń sáré padà sọ́dọ̀ Allah à ń ra wọ́ra tẹ̀gbẹ́ sí Allah à ń fi ń yíra wa kíkẹ́ àmọ́ kankan àti lágbára kankan a sì máa jẹ́wọ́ rẹ̀ fún Allah ìlà hawla lana wàlà quwwata illa billah àgbàgbà kan tẹ̀lé alágbára kan yàtọ̀ sí ètò ìlú fún wa eléyìí máa ràn yàn lọ́wọ́ ó fi jẹ́ kí àwọn àfojúsùn rẹ tó máa já sí rere àwọn àdáwọ́lé rẹ tó máa yọrí sí dáadáa nítorí pé tó bá dá wa dọ́gbọ́n wa tó dá wa dọ́gbára wa àní débì kan àti níní nǹkan kan àti ẹ̀mí rí dáadáa kan torí ẹ̀ olúwa ló ń sọlá olúwa ló ń fún mi ní tó bá fẹ́ oníkọ̀ láti fún mi ní tó bá wù téèyàn bá fẹ́ gba nǹkan kan lọ́dọ̀ rẹ̀ téèyàn bá ń wá nǹkan kan lọ́dọ̀ rẹ̀ o gbọ́dọ̀ gúnlé agbára rẹ̀ tàbí ọgbọ́n rẹ̀ tó o bá ti fẹ́ tìdí rẹ̀ nì. ọ̀pọ̀ nínú àwọn èèyàn ó ṣe pé ó ń wáṣẹ́ ó ti pẹ́ lẹ́nu pé ń wáṣẹ́ ìgbà yìí ó wá gúnlé pé ìgbà tó wọ́n jáde ní yunifásitì ìwé ẹ̀rí tó dáa jù ló ń gbà nínú gbogbo àwọn táwọn jọ wà ní ẹnu ẹ̀kọ́ yẹn nígbà tó ń jáde kò sẹ́ni tó gba àmì tó ga tó tòun ebi pé gbogbo lẹ́ẹ̀kọ́ gíga wọn lẹ́nìkan ọ̀gbárò àmì yìí kan rí nílé ẹ̀kọ́ yìí láti gbà kan ti dálẹ̀ ọwọ́ awọ́ aṣẹ títí títí títí kò rí ó ṣe wàhálà títí títí kò rí ó fi di pé ẹ̀rí nǹkan kò níyì mọ́ nítorí pé tó bá gbàwé ẹ̀rí tọ́dún kìíní bá lọ ọdún kejì lọ ọdún kẹta lọ wọn ti ń rẹ́kẹ̀rin ẹ̀ka àrùn ó fi rí fẹ́ a tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ kí ìwé ẹ̀rí wọn tó nítumọ̀ mọ́ torí pé lẹ́yìn ọdún márùn tó ti parí yunifásitì ó rí fẹ́ àǹfààní kan wá sílẹ̀ wọ́n wá pè ọ́ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò bí tọ́jú wá ń bí ọ léèrè pé ó ti tọ́dún mélòó tẹ̀ jáde ló ti tọ́dún márùn kí ni rìsọ́ọ̀tì rẹ first class upper first class tó sì gbà yẹn gan-an ó ní gírèdì tó ga jù ní yunifásitì yẹn gbà yẹn ok dáhùn pé ẹ ṣọ́ọ̀bù láti wá sẹ́nu a ṣọ́ọ̀bù a gbìyànjú nǹkan táwọn ẹni tẹ́ ń wá sẹ́ dọ́dọ̀ wọn sọ fún yín wọn ni má fi yín ìtì ga jù tọmọ pé etí wọn náà fẹ́ gùn lẹ́nu olúwa wa fi tẹ̀ ọ́ pé má fi yín ìtì ga jù ẹ̀ ní ṣe báwí aláàbọ̀ àtúbọ̀ torí pé láti òkè dé sálẹ̀ lè sẹ́yìn yanyan kò sẹ́ni tó gbarú rẹ̀ rí tẹ̀gbà sẹ́yìn láàmú kọ̀ǹtró ẹni tó yẹ kó ràn wá lọ́wọ́ ló kó bá wa torí pé òun wo pé ṣéwé ẹ̀rí wọn sọ fún àmì ni àbágbárí wọn sọ fún àmì ìwé ẹ̀rí ọjà sómi agbárí rẹ ọgbọ́n rẹ ó ti rọ́ rẹ̀ là hawla wala quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló wà tó ṣe pé àwọn òfin ẹ̀sìn lórílẹ̀‐èdè báyìí wọ́n ti lọ sáwọn orílẹ̀‐èdè òkèèrè ẹ̀yin ọmọ lérò wípé lágbájá àbúrò yín tàmẹ̀dù ẹ̀gbọ́n yín tí wọ́n ti wà ń lóyìnbó ojoojúmọ́ ni wọ́n fi ń pawó àkórí bẹ́ẹ̀ o kórí bẹ́ẹ̀ o ẹlòmíín wà ń bẹ́ẹ̀ jẹ́ kó ti ṣe tó sùn mẹ́ta ní ìtìtì ń jókòó lé kórí tẹ́ etí ń ṣe tẹ́lẹ̀ wọ́n lé lẹ́nu rẹ̀ yọ́mọ wá sílé iṣẹ́ bọ́ sílé iṣẹ́ kíkẹ́ ẹ dákun òṣìṣẹ́ pé kí n ṣe tí mi lè ṣe kì í ṣe tọ́kọ́ má tẹ́lẹ̀ náà kì í ṣe tọ́kọ́ ni wọ́n máa sábà ṣe. sẹ́yìn náà iṣẹ́ tí a bá ń ṣe bí ẹ̀sùn àmì máa lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nu wa tó bá kùn lórí pé mo ti pẹ́lẹ̀ yìí mo ti gbọ́n gan mo mà pàdé àgbègbè ìlú yìí ọmọ bíi aláwọ̀ lọ́pọ̀lọpọ̀ oṣù mẹ́ta kiri oṣù sọdún mẹ́ta torí pé olúwa ń fẹ́ kẹ́ ẹ mọ àwọn ara yín wọn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ò lè dá nǹkan kan ṣe fúnra yín àti tó lu ara ní kẹrì ṣe ọjà kan wà tó ṣe pé ní gbogbo olú yìí èèyàn méjì ẹ tà ìwọ nìkan lọ ń tà àwọn míì náà gbìyànjú bí káwọn tà torí kẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn táwọn bá ti rí tẹ̀ǹtajà kan sójà yẹn bá ti ń yá ẹsẹ̀ ni wọ́n kó pamọ́ yìí àwọn náà bá kó jáde ogun ọba rọ síbi ọjà ó rí báwọn bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n gbogbo yẹn tí wọ́n gbà káwọn ọmọ ibi tẹ́ǹtì ń rà wá tẹ́ǹtì ń ra ọjà yìí wá wọn à rí bẹ́ẹ̀ ìwọ nìkan náà lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ ọmọ àyàn fanda gbogbo ibi tó bá wọ̀ ọmọ pé àhà kò sẹ́ni tó lè bá a tẹ̀sẹ̀ wọn tẹ̀ akọjá bẹ́ẹ̀ olúwa bá kókó gbàbọ̀ àfà wọ́n ti pọ́ sára ọjà ń pé tó bá ti tó gbà báyìí tó ti bàjẹ́ oṣù tó kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ wọlé táwọn afọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù àfa tọ́ba di pé àwọn èèyàn yàdọ̀ rẹ mọ́ tọ́ba lọ sára dá ẹ̀dáfọ́ ẹ̀ máa wádọ̀ wa ọlọ́sítà lẹ́sẹ̀ náà ẹ̀dáfọ́ ẹ̀ máa wádọ̀ wa á dín ìlà ìlọ̀wọ̀ ọ̀gbọ́n kankan ó lágbára kankan ká máa gbà pé la haúlá wala quwwata illa billah wọ́n ní mẹ́kò ní tẹ́ bá fọwọ́ kan òkú mọ́tò yóò jì wọ́n wá ń tìtorí kí n gbé mọ́tò wa láti Àbújá wọ́n gbé mọ́tò wa láti Èkó wọ́n gbé mọ́tò wa láti Pọ́tà ìkànnì náà wà bẹ́ẹ̀ torí ẹ̀yìn yìrọ́ńdó yìí ẹ mọ̀ wá fi lọ́ọ́ di fóòl lọ́ọ́ di fọ́kìn gbogbo orí lẹ́kọ̀ọ́ tó wà lẹ́yìn gbogbo wọn kọ́sẹ́mẹsẹ̀ àwọn òkòló lásán àwọn kìnnìkan lásán à tó bá tóbi táwa ti kọ́ ni níbi àwa tí n bá lọ́wọ́ tó bá nàkan ló kù sí bá mi ètò ìwòpọ̀ ló ń pọ́n ẹnìkan pọ́n mọ́ kankan àolúwa ga púpọ̀ wàlúwà ni wọ́n bá di kọ́dọ̀ rẹ̀ dá ọkọ̀ tí a tún wọ́n sáàbùn sí ọ wọ́n gẹ́ tirẹ̀ èyí sakọ́tẹ́lẹ̀ dá wa kọ́mọ kòkó ipò kọ́mọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mọ wọ kọ́mọ dá ọmọ pé àbáwọn nìyí àbáwọn nìyí látàrí ìjẹrìbá ẹni tí wàá kó bọ sẹni húdé àfà Allahu akbar ọba máa ṣe máa mọ́tò míì tó ṣe é pé ọmọ tí ń kọ́sẹ̀ gan tó bá ti fẹ́ kìíní kan látẹ́gùn bẹ̀ tẹ́lifú bá ti kó bẹ̀ yóò ti fẹ́ ní ọba ṣe wákàtí mẹ́fà lórí ẹ̀ kò ní máa ti ṣe. ọba ah, ti ṣe ara oko inú lẹ́yìn ọmọ ọmọọṣẹ́ mà ẹ má ba mọ́tò ń jẹ́ aláwọ̀ àlọ́ lórí ẹ̀jẹ̀ ká gbà pé àgbọ̀ngbọ̀n kan ọ̀ alágbára kan lẹ́yìn ọ̀wà gbogbo ń tàbá ń fẹ́ ó kéré ni ó tóbi ni ìjà padà sọ́dọ̀ ọ̀wà a sì gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ níbẹ̀ ah, tọ́ba wọ fún mi tọ́ba wọ ọmọ kọ̀ọ̀kan mi fún ọ. wọ́n máa ṣètò kó síbi tí mo ti lè rí àfi lọ́dọ̀ rẹ̀ ìwọ nìkan náà ló ti lè sànù mi ó rí bá máa kọ́ olú ẹlẹ́dàá kọ́ gbàdúrà gbogbo wa kọ́ má fi bó ti fẹ́ ràn wá lọ́wọ́ tá a gbọ́n bó ti fẹ́ ràn wá lọ́wọ́ tá a níwọ̀n bá gbára kọ́ má fi jẹ́ kókó ẹ̀sàjẹ́ bá wa olú akọ́ má bàtí wa jẹ́ subhanallahu wa bihamdihi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب